نحمده ونستعينه ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته لين باتي أدوك فمولا وبا أترى ìkẹ́ ọlọ́run àánú rẹ̀ kó lọ máa jẹ́ ti ànábíwa Muhammad sallallahu alaihi wasallam ọbẹ̀ Allah subhanahu wa ta'ala ní ìtẹ̀síwájú ọ̀rọ̀ ọlọ́run èyí tí a ń ṣe àgbéyẹ̀wò túmọ̀ rẹ̀ ní suratul Isra abẹ́ kọmọ́ṣẹ́ fún wa ní àgbóyé ọ̀rọ̀ náà kó sì tọ́ àhán wa sọ́nà برحمته يا أرحم الراحمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أخرج عبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لكل يقول من آياتنا Àbẹ̀rẹ̀ títúmọ̀ Al-Qur'an pẹ̀lú orúkọ Ọlọ́run, ọba Allah, ọba tí ó kẹ gbogbo wa láyé, ọba tó ṣe pọ́dọ̀ ẹni tó bá ṣe ti kan ni ó kẹ bá ìjọ ìjọ kìyàmà. Ibi tí a wa dé lánàá. ó náà ni orí àyà èyí ta ti dúró nínú àyà àkọ́kọ́ tọ́lọ̀wọ̀n bá ti ń sọ pé lẹ́nu rí yàwó mi náà ti náà gbogbo nǹkan pátá ló máa níbi gbogbo nǹkan pátá ló máa ń ìrìn àjò èyí tí ànábíwa Muhammad sallallahu alaihi wa sallam èyí tó rìn láàrin òru kan láti almasjidul haram lọ sí almasjidul aqsa tọ́lọ̀wọ́ bá tún wá ti bẹ̀rẹ̀ mú rìnrìn àjò lọ sí sọ́mà sọ́mà kíní kejì tó fi dé keje ọlọ́run ọba níbi ta fi ṣe bẹ́ẹ̀ láàmù yẹn láàmù afẹ́ kó fojú gan ni àwọn àmì ọlọ́un àwọn nǹkan àríṣà àmì afẹ́ kó fojú ara rẹ̀ rí kó mọ́ mọ́ lórí gbígbọ́ nìkan kó tún fojú rí láti ṣàlàyé fún wa wípé ń ta fojú rí lọ́pọ̀lọpọ̀ ọgbà amọ̀rinlẹ̀ lọ́kàn èèyàn ju téèyàn kàn ń gbọ́ lásán lọ ọlọ́run bá ní nínú rí àwọn Muhammad sallallahu alaihi wa àwọn àmì tó pọ̀ rẹ̀ gẹ́gẹ́ ni àlàyé nípa àwọn àmì ọ̀hún ó náà là ń ṣe fún wa àwa lọ sínú ọ̀rọ̀ ànábíwá Muhammad sallallahu alayhi wa sallam àwọn ẹgbà wa riwayat ó pọ̀ tó ń sọ àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lórí ìrìn àjò yìí riwaya ń bẹ ti al-Imam ó ń bẹ riwaya àti imam muslim o n bẹ riwaya èyí tí al-imam Tabarani kọ́lọ̀mọ̀bá kó bá kẹ́ wọn tí wọ́n gbà ó ń bẹ tí àfáwọ̀ al-Bazzar ní wọn o n bẹ ọ̀gọ̀rọ̀ àwọn olùsàkójọ ọ̀rọ̀ ànábì wa wa sallam pànàbì sọ báyìí ànàbì sọ báyìí ìtàn yẹn wá pọ̀ ó ń bẹ nínú àwọn ìtàn yìí èyí tó lálàáfíà ó sì ń bẹ nínú wọn èyí tó ṣe wípé àfikún ni lọ́dọ̀ àwọn èèyàn àmọ́ èyí tó lálàáfíà lágbìyànjú làwó sọ níjókòó yìí gba àwọn èyí tí ò lálàáfíà ó lè dùn létí ṣùgbọ́n tí ò bá ti fẹsẹ̀ rinlẹ̀ lọ́dọ̀ anábíwá Muhammad sallallahu alaihi wa sallam kò sí dá fẹ́fà àwọn yẹn ṣe riwaya afáwà Anas ọmọ Malik nítorí kí sábit tí àfáwà imamu Muslim nínú tíra kọ̀rí Muslim tí wọ́n gbà wá o lè yíta ń ká fún wa látàrí àwárí wípé nítorí àsìkò káàkì wọ́n bọnú ara wọn ẹgbà wá sínú sahih Bukhari àwọn ziyadat àwọn àfikún kan tún bẹ tí ò sínú Muslim àwọn àmà kìí bọ́ra wọn láàrin nítorí àsìkò ẹ̀rí wípé àlàyé ọ̀hún à ń bá bọ̀ a ní ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam pẹ̀lú malaku Jibril sáma alákọ̀ọ́kọ́ ó ní tí wọ́n rí ń bẹ̀ sáma kejì tó fi dé sáma keje àṣàlàyé ẹ̀ ṣùgbọ́n náà gbà wá al-Imam àwọn sọ wípé gbogbo wa tánàbí bá ti dé sánmà kọ̀ọ̀kan tó ń ráwọn ànábí ọlọ́run kọ̀ọ̀kan ló sálámà sí wọn òun àti mọ́lákù jìbìrí sálámà àwọn ànábí yìí àwọn ló dá sálámà padà bákan náà àwọn ànábì ọlọ́wọ́ báyìí ànábì Adam aleyhisalatu wasalam òun ó sọ wípé marhaban wa ahla bil ibn salih wa nabiyyi salih máa wulẹ̀ máa rọra ilẹ̀ ọmọ rẹ̀ ànábì ọlọ́run rẹ̀ ànábì Adam ó fi bẹ́ẹ̀ ó fi kí ànẹ́bí sọ́lá ọ̀sán ìgbà tánẹ́bí dọ́dọ̀ àwọn ànẹ́bí tó kù àwọn ò sọ pé ibnu wọn ò pé lọ́mọ al-akh ni wọ́n pè àwọn ní ahlan marhaban wa ahlan bil akhi salih wa nabiyyi salih máa wulẹ̀ máa rọra ìrẹ́ ọmọ ìyá tó jẹ́ ní ire tó sì dá nàbí ire gbàtà anabi dọ́dọ̀ anabi ibrahim ní sọ́mà keje anabi ibrahim náà pa anabi lọ́mọ nínú àwọn anabi ọlọ́run tánàbí bá pàdé àwọn méjì ló pè lọ́mọ anabi adam pè lọ́mọ anabi ibrahim alayhi salatu àwọn náà pè ní o àwọn náà pè lọ́mọ nínú riwaya ti imam al wọ́n nígbàtí anabi sallallahu alayhi wa tánàbí dé sánmà alákọ̀ọ́kọ́ anábì odò méjì tí ń sàn ó odò méjì tí odò méjèèjì yìí tó ń sàn anábì lọ́wọ́ Jibril pé odò wo ni odò méjèèjì tí ń sàn yìí mahadani nahran irú odò wo ni odò méjèèjì tó ń sàn yìí Jibril anábì ní mo pè rẹ jibril jibril sọ pé hada nẹ́yì wọlfọ́rọ̀ ǹsọ́rùhùmá aw ǹsúrùhùmá ọ ní odò méjèèjì yìí ǹsúrùhùmá min aljanna odò méjèèjì tó rí ìpìlẹ̀ wọn láti inú aljanna Kini odo odò méjèèjì náà wọ́n ń pe odò kan ní nail ẹ̀rí pé ní Egypt wọ́n ń pe odò kan ní rifa nail wípé ìpìlẹ̀ ibi táwọn odò yẹn ti wá òǹsúrù ùmọ̀ ìpìlẹ̀ wọn níbi tó rí yẹn ìbẹ̀nẹ́ fi sún wà bákan náà fọ́rọ́ọ̀tù náà odò kan ló náà odò eyín òun ó bẹ̀rẹ̀ láti river ni ní agbègbè Western Asia níbi tó dòun ti wà àti Turkey ló ti bẹ̀rẹ̀ ó originate láti Turkey ó sàn dé Iraq ó sàn dé Syria nínú odò river tó wà ní Western Asia tó gùn jù òun náà ni France, Ànábì sallallahu alaihi wasallam mẹ́lákùnjú lè sọ fún wípé odò yìí àwọn lórí ẹ̀ ń sùúrù wọn àbí ń sọ́rù wọn méjèèjì ló correct o lè pè ní ń sọ́rù àbí ń sọ́rù bí máa na al'asu ìpìlẹ̀ odò méjèèjì yìí olólọ́n fi hàn ọ́yì bákanáà anábi sallallahu alayhi wa alihi wa sallam anábi tún rìn síwájú bá tún dé sánmà míì wọ́n tún rí odò míì odò yìí kún fún góòlù àti fàdákà Ànábì sallallahu alaihi wasallam ń béèrè lọ́wọ́ mọ́lákù jìbìrì wípé odòwó tún lè léyìí mọ́lákù jìbìrì sọ fún wípé hadal kawthar alladhi khaba alaka rabbuk ó ní eléyìí ni odò táà máa ń sọ wípé odò alkawthar inna a'tainaka alkawthar odò náà ni wọ́n pè ní alkawthar eléyìí tí ọlọ́wọ́n bá tí ọlá rẹ̀ ga tó fi pamọ́ fúnra ànábì sallallahu alayhi wa alihi wa sallam ziyada odò yìí kò sí nínú muslim tààkà al-imam al-bukhari àwọn náà mú àwọn ziyada yìí wá lọ́dọ̀ tí wọn bákan náà nínú àwọn ziyada tó tún jáde lọ́dọ̀ al bukhari òun náà ni wípé ànábì muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìgbà tí ànábì dé sánmà ẹlẹ́ẹ̀keje àwọn ìṣẹ̀lẹ̀ kan ń bẹ tó tún lékún ju èyí tá a sọ lánàá a rí pé sánmà yìí a ní igi tó ń pè ní igi Sidratul igi tó se pé igi òpin ayé ànábì rí igi náà láàyè yìí nínú rìwáyà imam al-bukhari àwọn sọ fún wa wípé ìgbà tí ànábì sallallahu alayhi wa alihi wa sallam ìgbà tí ànábì débi igi yìí wà ìdá arba'atu anhar odidi odò mẹ́rin ló ń sàn níbi igi náà yakhrujna min asliha àwọn odò mẹ́rẹ̀ẹ̀rin yìí wọ́n ń sàn ní abẹ́ igi náà nahrani batinan wa nahrani zohiran méjì nínú odò yìí ó pamọ́ méjì nínú ẹ̀ òfojú hàn fàkúltù ya jibril mahari anha anábìnrin mo wá bèèrè lọ́wọ́ jibril pé irú odò wo làwọn odò yìí malakú wá sọ pé sórí àwọn odò yìí tó pamọ́ yẹn inú àlìjẹ́nnà ni wọ́n wà so orí méjì tó kù fanel walfurat àwọn ni river nail odò nail àti odò furat nínú nǹkan tí ànábì sallallahu alayhi wa sallam tánàbí rí nígbà tó wà níbi igi sidratul muntaha òun náà lélẹ́yìn lẹ́yìn ìgbà náà ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala wọ́n wá sún ànábì mọ́ra sallallahu alaihi wasallam ànábì súnmọ́ ààyè kan pẹ́kípẹ́kí bójìlẹ̀ jẹ́ páàyè tá ànábì súnmọ́ yìí kìí ṣe páànábì rí ọlọ́run sallallahu alaihi wasallam ṣùgbọ́n ibi tí ọlọ́run sún ànábì má ibi tánàbí ó ti gbọ́n gbọ́ ọ̀rọ̀ ọlọ́run láì ní sí alágàta kan láàrin òun àti Allah subhanahu wa ta'ala àmọ́ àwọn àfáàfin rinlẹ̀ fún wa wípé ǹjẹ́ ní ànábì sallallahu alaihi wasallam ìjórí ọlọ́run ọba bí nígbà tó dé àyè rárá nítorí hadith àfọ́ abudar nkọ́lá ya rasulullah bàtà náà bọrọ bọ́rọ̀ débí onírè òjíṣẹ́ ọlọ́run halrọ̀ ọba anna

دنا الجبار رب العزة فتدلى فكان قاب قوسين أو أدنى ìsúnmọ́ rẹ̀ ni pẹ́kípẹ́kí yìí ọlọ́run sún ànábì mọ́ àmọ́ Jibril làwọn àfáà túmọ̀ súnsúnmọ́ yẹn pẹ̀lú kìí ṣe súnsúnmọ́ rírí ọlọ́run lẹ́bàá àwọn afọ́nimọ̀ tafsir mọ́ ìṣàlàyé ẹ̀ fún wa almuhim anabi sallallahu alayhi wa sallam ó wá gbọ́rọ̀ láti ọ̀dọ̀ ọlọ́run láìsí alàgàtà láàrin wọn ààyè yìí ọ̀nà ń pè ní sidratul ibẹ̀ ló ìrìn àjò wọn wá nífa ọ̀hà ilayya ma ọ̀hà wá fẹ́ wí fún mi ọlọ́run wá ń sọ fún mi wà fi kulli yawmi wa layla wá ní màá máa kírun wákàtí ìwá ṣe wákàtí márùn-ún àádọ́ta 50 òní ìrún tán fánàbí lọ́jọ́ náà fanazalt anábì nígbà tí mo gba ìrún àádọ́ta mo bá sọ̀kalẹ̀ kúrò ní sánmọ̀ bí tí mo wà hátàntà àìsù ilẹ̀ Musa mo bá dọ́dọ̀ anábì Musa fàkọ́lá ma farada ala anábì Musa wá léèrè wípé kí ni nǹkan tí ọlọ́run tó ṣe lọ́rùn èèyàn lé ọ lórí àtàwọn àlùmọ̀ rẹ̀ kúlùtù kọmsínà sọ̀lá mo wá sọ wípé ọlọ́run ọba ti sọ ìrun àádọ́ta ó ṣe lọ́rùn èèyàn lé mi lérí àtàwọn àlùmọ̀ mi pé ká máa kírun àádọ́ta lójúmọ́ fifty times ká fi máa kírun kọ́ọ̀lá irji ila rabbik anábì musa ní padà lọ bọ́lọ́run ọba rẹ̀ o fas'al ut-takfir ní kó sẹ̀dẹ̀ fún ọ fa inna ummataka la tutiqu dhalik torí pé àwọn ìjọ rẹ̀ wọn ò nílé lágbára rẹ̀ fa inni qad balawtu bani isra'il wa khabartuhum torí pé pàtó mi ń bẹ láyé mọ́ mọ́ irú èèyàn táwọn èèyàn jẹ́ o àwọn ọmọ israẹli tọ́lọ̀ rìn mi sí mo gbìdáwò wọn mọ̀mọ̀ orú èèyàn tí wọ́n jẹ́ farajatu ila rabbi fa qultu ya rabb khafif an ummati anẹ́bí bá ṣẹ́rí padà ọba tún lọ sáàyè lọ́lọ́run ti bá sọ̀rọ̀ pé ọlọ́run fẹ̀dẹ̀ fáwọn àlùmọ̀ mi fàhátọ̀ ánì khamsa ọlọ́mú márùn kúrò mẹ́ mo tún padà nígbà mọ́ dọ́dọ̀ Musa Musa tún ní padà àwọn ìjọ rẹ̀ ò lè kí 45 ó ní mo tún padà sọ́dọ̀ ọlọ́run ọlọ́run tún sẹ̀dẹ̀ tún yọ márùn kún mẹ́ lè kó lè yọ́ mi wọlé ìlà tí tọ́lọ́wọ́n bá fi wá sọ fún mi wípé lórí márùn-ún kò tún gbọdọ̀ dímọ̀ o ẹ máa wákàtí márùn-ún lójúmọ́ láti 50 ọlọ́run bí kù sí márùn-ún lè kú lè sọ láti aṣù ṣùgbọ́n 50 náà ni tẹ́ bá ti kí ẹyọ kan ẹ gbàládà mẹ́wàá ẹwà àánú ọlọ́run 50 náà là ń kí ṣùgbọ́n náà àánú ọlọ́run tọ́lọ́run ṣe lórí àwọn àlùmọ̀ yìí bàbá ti kírun ẹyọ kan agbàládá mẹ́wàá bàbá ti wá kí wákàtí márùn-ún times ten yóò jẹ́ fifty eléyìí ni tí ọlọ́run bá subhanahu wa ta'ala tó ṣe fún anábìwa muhammad sallallahu alayhi wa alihi wa sallam anábì ni anábì musa tó ní kí n padà kan tó bá mi dínkù nínú márùn-ún yìí anábì ni à ojú ń tì mí mi ìtúnlẹ̀ padà lọ bọ́lọ́run bá márùn-ún náà ti dáa márùn yẹn lànà bí wá làǹkì lẹ́lò ní òtún kí nínú wa ẹlòmínú tó bá ti káfún bá kó sì kí wọn alẹ́ méjì náà nìrún lẹ́nu tí káwàá sọ pé 50 yẹn làǹkì ẹ̀rí púpọ̀ sí ẹ̀ṣẹ́ nìkan tí ó kì márùn láàmà kí a gbalada Muhammad sallallahu alaihi sallam. tó mú sọ̀kalẹ̀ láti ìrìn àjò tánẹ́bìnrin àwọn ìwàyàtì míì pọ̀ lórí àwọn nǹkan míì tó tún ṣẹlẹ̀ lórí ìrìn àjò yìí ṣùgbọ́n nítorí pé títà ń lọ́pọ̀ àní láǹfààní àti mọ́ kẹnubọ gbogbo ẹ̀ gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ọlọ́run ọba fi iná òun náà ni ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ọlọ́run fi hàn nàbíwá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam lọ́bí jẹ́ pé ìrìn àjò tánàbìnrin yìí arimújáde ń bẹ̀ wípé irun wúwo púpọ̀ níwájú ọlọ́run lànàbì bí jẹ́ ká mọ̀ wípé as-salatu imadu din ìrún musulumi kì í ṣe mùsùlùmí o nítorí pé bí ìrun ṣe lágbára tó lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ránṣẹ́ sánàbì pé kó wá sókè kó wá gbà ní ká lè fi mọ bí ìrun ṣe lágbára tó gbogbo àwọn òfin tó kù agbáwẹ̀ ni orílẹ̀ ni ànẹ́bí wà tọ́lọ́run ti rán màláíkà ṣùgbọ́n pàtó kan ọ̀rọ̀ ìrun ọlọ́run ká nàbí òwá sí sánmà sallallahu alaihi wasallam kò sí ta fẹ́ mú jáde bí bí gbèsè pé ká mọ pàtàkì ìrun nínú gbèsè ayé wa gbogbo ntọ́lọ̀ oníkànẹ́bí ó fojú rí yìí ó kírun pẹ̀lú àwọn ànábí ọlọ́run ó ṣáájú wọn wọ́n gbà lọ́gà gẹ́gẹ́ bí aṣáájú ó tún rí wọn ní al-mi'raj ní sọ́mọ̀ kọ̀ọ̀kan ó pàdé ẹni kọ̀ọ̀kan gbogbo àwọn nǹkan tọ́lọ́run fẹ́ kànẹ́bí orí yìí kọ́kàn rẹ̀ lè balẹ̀ wípé lódodo òjíṣẹ́ ọlọ́run balẹ̀ yìí ọlọ́run bá fi sọ fún wa wípé linúríyàwó min ayatina ọlọ́run bá ní gbogbo ń ta kàkalẹ̀ yẹn tánàbì fojú gan ni àwọn ọlọ́run afẹ́ kórí àwọn àmì wa Ìrìnlẹ̀ àwọn òòrùn bọ́lá wọn ti ṣe máa ń ṣe nìyẹn ọlọ́run máa ń fi àmì rẹ̀ hàn gbogbo wa àkànlá kìsì wà fi anfusikum afala tubsirun ọlọ́run ọba máa ń fi àmì rẹ̀ ó fi hàn wá ṣùgbáwọ̀ ọmọ nìyàn a kìí lákìsì ó jẹ́ ká mọ̀ pé a padà fayé lẹ̀ ó fi oorun ó fi pòwe fún wa yóò bó sọ wípé oorun ní gbàtọwọ́ ọmọdé àgbàǹkọ́ ọmọ gbàtọwọ́ àgbàlagbà náà tó bá ti sùn ó ti gbàgbé gbogbo ẹ̀ nígbà ọba tó wá jí kódà ẹlòmíì ọ̀tọ̀ níbi tó fẹ́ sùn wọ́n ti tẹ́ bẹ́ẹ̀dì kalẹ̀ orí bẹ́ẹ̀dì lọ fẹ́ sùn ṣùgbórí àga ni ó padà sùn sí nígbà ọba jí lóru bá ah, ẹ̀rù tí mo wá sùn kí n jẹun kí n wọlé ó ní mo pé orí dání tébù lẹ́lọ́mí ògbòrílé ló sàn bẹ́ẹ̀ náà ni ó ṣe rí níjọ́ tó bá jáde láyé ò lè mọ ibi tó tàn sí níjọ́ tí wọ́n bí wa wọ́n wí fún wa níjọ́ tá a bá jáde láyé kọ̀sẹ́ni tí ó sọ fún wa kójọba ìlú jáde ó ti lọ òun sùn òun jí òun lálàá pò gbádùn lójú oorun ó sì fíìlì gbádùn yẹn nínú ara bó bá lálàá bó bá ló rí dààmú lójú oorun bóyá wọn lè onígi lórí àbí wọ́n dá ọ̀dọ̀ àdá fi lé ó sì fíìlì nínú ara lẹ́rẹ̀ẹ́ pariwo ara ò ní láti ju ó yẹ ká mọ̀ wípé ìyà ń bẹ nínú sàárè ìgbádùn sì ń bẹ nínú sàárè bí a ṣe ń bẹ nínú ojú àlá gbígbádùn ṣe ń bẹ nínú ojú àlá gbogbo àwọn nǹkan yẹn ọlọ́run ọba fi pòwe fún wa ó fẹ́ ká mọ ẹ̀rí ká fílẹ̀ kábà lè mọ kó dòdò lọ́rọ̀ ọlọ́run. ọlọ́run ọba ní gbogbo àwọn nǹkan wọ̀nyí a fi لنريه من آياتنا àwọn àmì ọlọ́run afẹ́kànẹ́bì ó fojú rí kó bá lè mọ̀ ní máa mọ̀ dájú pọ́lọ̀wọ̀n ọba ló rán níṣẹ́ dájúdájú ọlọ́run ọba tí ń bá wa sọ̀rọ̀ àtẹ̀mí ọba tó gbọ́ gbogbo tẹ́nìkọ̀ kan wá ń sọ ọlọ́run ọba gbọ́ albasir ọba tó yẹ pé gbogbo tá ń ṣe pátá gbogbo ẹ̀ ọba rí kò sí kàkà tó pamọ́ fún bẹ́ẹ̀ وَجَعَلْنَاهُ لَكَ فِي ذِكْرَى إِلَى اللَّهِ Gbàtí ọlọ́wọ́ bá sọ ọ̀rọ̀ nípa Al-Isra wal-Mi'raj, ọlọ́wọ́ bá fi bẹ̀rẹ̀ súra yìí, ọlọ́wọ́ wá sọ ọ̀rọ̀ nípa Ànábì Musa, alayhi salatu wassalam ọlọ́ni wa atayna Musa al-kitab ọlọ́ni àwàlá fún Musa anábì Musa afúnitira tíra àwòrán fún Musa tó fi rán sáwọn ọmọ Israel òun náà ni àtàwọ́rá àtàwọ́rá lọ́lọ́wọ́ bá fún Musa àwọn àfáà wọ́n ní èsì tó jẹ́ pé bọ́lọ̀ ti parí ọ̀rọ̀ ànábì sallallahu alaihi wasallam ọ̀rọ̀ ànábì Musa òun ló fi tẹ̀lé wọ́n ní kò sí tó fàájú wípé àwọn nǹkan tí ó jọra wọn ó pọ̀ láàrin ànábì Muhammad sallallahu alaihi àti ànábì Musa anábì Musa alayhi salatu wa salam ọlọ́run fún ní òfin ó sì dájọ́ pẹ̀lú òfin tọ́lọ́run bá fún nínú òfin Musa ẹni bá jalè ẹni ṣe zìnà gbogbo èyí ò ní àwọn kírísẹ̀nì pè ní Old Testament nítorí pé wọ́n rí wípé àwọn nǹkan tí ń bẹ̀ẹ̀bẹ̀ ń ó ṣe díẹ̀ wọ́n wà á fi yẹn sẹ́gbẹ̀ẹ́ new testament bí àwọn ń tọ́jú ọmọ ìtàn ní ọpọ̀ bẹ̀ẹ̀hùn bí ìtàn nǹkankan ṣùgbọ́n tó jọ ọmọ bí òfin má jalè má ṣe dìnà tó bá ṣe dìnà ìdájọ́ rere old testament gbogbo nǹkan wọn yìí sì ní ọlọ́run pápọ̀ bá nẹ́bì náà sallallahu alaihi wa ìdájọ́ oníjìnà ìdájọ́ ẹni mutí gbogbo ẹ̀ ń bẹ nínú tánẹ́bì mú wa tí wọ́n sì lò ó tán fi dájọ́ dáyà ní sọ ó papọ̀ ń bẹ Musa àtànẹ́bì wa Muhammad sallallahu alaihi wa bákan náà ẹni òun là nẹ́bí Musa láì sí alàgàta láàrin òun àtọ́lọ́n òun máa ń gbọ́rọ̀ ọlọ́run ànẹ́bí Musa ìṣẹ̀lẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ wá ṣẹlẹ̀ yìí ànẹ́bí náà lọ gbọ́rọ̀ ọlọ́run láì sí alàgàta láàrin òun àtọ́lọ́run àwọn àfáà ní gbogbo àwọn nǹkan yìí ló papọ̀ lóbi jẹ́ pé bọ́lọ́run ti parí ọ̀rọ̀ ànẹ́bí sallallahu alaihi wa sallam pẹ̀lú ọ̀rọ̀ ìrìn àjò tó rìn yìí in tó tẹ̀lé ní ọ̀rọ̀ ànẹ́bí Musa alayhi salatu wassalam ọlọ́ni wa tẹ́yìnà Musa kìtà ọlọ́ni a fún ànábì Musa ní tírà àwọn ọlọ́run ọba ìwé ta fún ànábì Musa ti ṣe àtàwọ́rá aṣẹ́ ní hùdá àṣẹ lọ́nà àmà ìyẹn tí mọ̀ sí pé ìgbé tọ́lọ́ ń fún wọn yẹn táwọn kan ń fún tí wọ́n ní ẹ̀pá sí àwọn òlò ọlọ́ní bẹ́ẹ̀ ni ìmọ̀nà wà ń bẹ̀ ìmọ̀nà wà ń bẹ̀ yóò bá nílùú tí ò bá ti sófin ẹ̀sìn sílẹ̀ gbogbo àwọn tí ń ṣẹ̀sìn àbí gbogbo ẹnikẹ́ni tó bá lóun fẹ́ súnmọ́ Ọlọ́run ṣùgbọ́n ò gba òfin ààrẹ ló fẹ́ ṣe ẹ̀yìn náà ìdíká bìra wa lẹ́rẹ̀ orílẹ̀-èdè wa tí ò sófin tí ò bá ti sófin àwùjọ ò lè létò òfin gbúdọ̀ wà gbogbo àwọn èèyàn tẹ́ bá ti ń rí tí wọ́n láwọn ò òfin òbílẹ̀ dé èèyàn ni wọ́n bó o bá nílé iṣẹ́ òfin ó wà constitution ó wà rules and regulation ó wà ẹ má ṣe báyìí lọ́fíìsì yìí o nílé iṣẹ́ mi ni ò fẹ́ báyìí àsìkò báyìí lẹ́ẹ̀dẹ́ ibi iṣẹ́ o àsìkò báyìí lẹ́ẹ̀kúrò mẹ́wọ̀ ẹni tí ó bá wá bí iṣẹ́ lọ́jọ́ mẹ́ta léra wọn wọ́n yọ ẹnu sálárì rẹ̀ gbogbo àwọn nǹkan yìí lófin lè tó fi máa ń wà ṣùgbọ́tẹ́ bá ráwọn ènìyàn kan tán wá ní àwọn òsí fófin ẹmọ̀kúbílẹ̀ jẹ́ ni wọ́n fẹ́ báyé jẹ́ ni èyí náà sì ń bẹ ẹnu ṣe sí àwọn ènìyàn gbogbo ẹnikẹ́ni tó bá dá nǹkan lẹ̀ tó gba àwọn èèyàn síbẹ̀ ìgbà yẹn ló tó mọ̀ pé ìṣesí àwọn èèyàn ni pé àwọn èèyàn fẹ́ òfin wà àwọn èyí fẹ́ kó kálukú sáàmù ẹ̀ṣẹ̀ bó ṣe wù ú ìwọ lọ dá nǹkan kan lẹ̀ kọ gba àwọn òṣìṣẹ́ síbẹ̀ tó o bá ti ń gbófin karùn-ún àtẹ́lẹ̀ ìdíbẹ̀ lójú òfin ò ṣe ní mọ̀ sí ṣùgbọ́n tí o bá tóun àtẹ̀lẹ́kẹ̀ ọ̀gá wa yìí bó bá ṣe wù ọ́ lóṣèlú ṣe ń bíṣẹ́ rẹ̀ wọ́n bá ti ẹjẹ́ àdámọ́ àwọn ènìyàn ní pé bí kó má sófin rárá kó ní kálukú máa ṣe tó bá wù ú bẹ́ẹ̀ sì ni ayé ò lè dáa àwùjọ ò lè dá tí ò bá sófin tó ń de kó wá ẹlòmí ilé sọ pé jóyàn ló ń fẹ́ fi mú gàrí ṣùgbọ́n pàtó mà kófin wà ló bá fún ẹ̀yàn lójú ó ní òjò fún ẹ̀yàn lójú ìgbà tó di pé tán bá pààyàn kan pa ẹni tó pààyàn padà nílẹ̀ ò lẹ́gbọ́ pàwọn èèyàn pààyàn mọ́ ṣùgbọ́n pàtó bá ti di pé ẹni tó bá ti pààyàn wọn ò ní pò náà mọ́ ẹwọ báwọn èèyàn ti pààyàn ṣe gbogbo ìlànà ẹ̀sìn tán bá ti sọ wípé òfin ò sí ń ẹmọ̀ pé àrí ni ọlọ́wọ́ bá ní àtàúrá èyí tí a fún ànábì Musa húdá líbá ní Isra'il ọlọ́wọ́ ní a ṣe ìwé náà ní ìtọ́sọ́nà a ṣe ní ọ̀nà mà olófin oláṣẹ nínú fún àwọn ọmọ Israel ọlọ́run jẹ́ kó yé wa pé àtàwọ́rá kò sí fún gbogbo ayé àwọn ọmọ Israel àwọn nìkan lọ́lọ́run ọba rán anábì Musa sí libani Israel Now. Ọ̀gá tó ń bẹ nínú ìwé àtàọ́rá bó ṣe ń bẹ náà nínú gbogbo òwe tọ́lọ́run fi ránṣẹ́ sáyé ọlọ́run ọba ní tí ń bẹ nínú rẹ̀ tó jẹ́ olórí òfin tí ń bẹ ń bẹ ó náà ní pé àlà ọlọ́run Israel ẹ kò gbúdọ̀ jọ́sìn fún nǹkan míì lẹ́yìn mi èyí ìlàkọ́kọ́ òfin nínú gbogbo ẹ̀ Allah tattakhidhu min duni wakila alámi ẹ kò gbọ́dọ̀ mú ẹnikẹ́ni ní wàkílá àìwàlíyá ẹ kò gbọ́dọ̀ mú ẹnikẹ́ni lólùrànlọ́wọ́ wàlá nàṣírán wàlá ma'búdán dúní ẹ kò gbọ́dọ̀ mú ẹnikẹ́ni lẹ́ni tẹ́tù máa jọ́sìn fún lẹ́yìn èmi ọlọ́n ìyẹn làkọ́kọ́ òfin ó ń bẹ bẹ́ẹ̀ nínú àtàwọ́rá ó ń bẹ bẹ́ẹ̀ nínú Injil bákan náà ó ń bẹ nínú Al-Qur'an gbogbo àwọn ànábì ọlọ́wọ́n ọba tó rán sáyé àkọ́kọ́ òfin tọ́lọ̀wọ́n ọba fi sanwó sáyé òun náà ní pé wá lákọ́dé bá átìná fi kulli ummatin rasula Ọlọ́run ọba ní gbogbo àwọn òjíṣẹ́ tààrán sáyé nínú ìran kọ̀ọ̀kan agbáwọn òjíṣẹ́ dìde ká lè máa sọ fún gbogbo ayé wípé Ọlọ́run nìkan ni ká fún. Tọ̀gúùtù gbogbo àwọn táwọn èèyàn pè lọ́lọ́run àbáwọn nǹkan tó sọ̀rọ̀ ẹ má sìn wọn o ló fi jẹ́ pé ẹ̀ṣẹ̀ tó tóbi jù wájú ọlọ́run ó ní kéèyàn pa nǹkan mí pọ̀ mọ́ lọ ẹ̀ṣẹ̀ tó tóbi jù kò sí bẹ́sẹ̀ ṣe tóbi tó bẹ́yàn bá ṣe tí ò tọrọ àforíjì tó fi jáde láyé bọ́ bá wọ ọlọ́run ọlọ́run lè foríjì ọlọ́run lè wọ àwọn ẹ̀ṣẹ̀ eré kan tó ṣe kó ṣàforíjì bọ́ bá sì wọ ọlọ́run lè jẹ́ níyà àmọ́ gbogbo ẹnikẹ́ni tó bá ṣẹbọ tó bá pa nǹkan míì papọ̀ mọ́ ọlọ́run tí ò bá jáwọ́ tó bá fi lọ pàdé ọlọ́run iná lónítàn ó wọ̀ kùlẹ̀ ránu ọlọ́run gbà ọlọ́run ọlọ́run ọba ní dájúdájú ọlọ́run kò ní ṣàforíjì fún ẹnikẹ́ni tó bá da nǹkan ní papọ̀ mọ́ ọlọ́run tó fi lọ pàdé ọlọ́run àmọ́ àwọn ẹ̀ṣẹ̀ tí ò tó ẹbọ bọ́mọ ènìyàn bá ṣẹ̀ ó ń bẹ lábẹ́ mọ̀ṣíà ọlọ́run bó bá wu ọlọ́run ọlọ́run lè jẹ níyà bó bá sì wu ọlọ́run ọlọ́run lè dìbò foríjì ìdí nìyẹn tó fi ká sá fún ẹbọ àì mọ́ rìn kórí ó mọ́ mì ṣùgbọ́n mẹ́jọ orí rẹ̀ ó mì síbi ẹbọ mẹ́jọ mì síbẹ̀ yẹn tó bá lọ mì síbi ẹbọ ọlọ́run ní bá ọ fi ṣeré ọlọ́run bá ní fi ara àlìjẹ́nà yẹn gbogbo ẹnikẹ́ni tó bá ṣe ẹbọ àlìjẹ́nà dé ìwọ̀fù kò ọlọ́run máa ń sọ fún wọn pàápàá jùlọ ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ọlọ́nìlá in ashrakta la yahbatanna amaluk wa la takunanna min al-khasirin ọlọ́nìlá anábì sallallahu alaihi wasallam bí wọ anábì bá ṣẹbọ anábì òkúkú ní ṣẹbọ ṣùgbọ́n lọ́n tún sọ bẹ́ẹ̀ pé ìwọ anábì gan pọ̀ bá ṣẹbọ gbogbo iṣẹ́ rẹ̀ bàjẹ́ wọn jọ àmọ́ òun ṣe bọ̀ lẹ́yìn gbàgbé pé onírun wájú ọlọ́run gbàgbé pé ó yẹ kàkà níwájú ọlọ́run torí pé ẹbọ yẹn yóò bá gbogbo iṣẹ́ rẹ̀ jẹ́ pátápátá níwájú ọlọ́run ọlọ́run rẹ̀ ànẹ́bì gan tí wọ́n gan bá ṣe ó sì máa jẹ́ ọ̀kan nínú ẹni tí ó ṣòfò bọ́lọ̀ bá lè sọ bá ẹfà nàbì jàmá ta lọ bá táwọn máa sọ wípé ọbọ̀ lẹ́sìn ẹkù sí wàhálà kọmọ̀ sẹ́bọ̀ tó bá díwájú ọlọ́run kólò lọ bá òsọ̀fọ́lọ̀ jọna àwọn èèyàn rí ọlọ́run ọba fi púpọ̀ àwọn èèyàn òkúta wọn gbé síwájú wọn a tọ́pọ̀ sí àwọn èèyàn lọ gbó wọ́n á gbé igi fúnra ara wọn wọ́n á ya imú sí wọ́n á ya ojú sí wọ́n á sì mọ̀ foríkalẹ̀ fún àwọn náà náà sì lọ gbé ọmọ nìyà lọ síbi odò odò tá ń pọn tá ń mu tá ń fọṣọ tọ́lọ́padà ó wà ń bẹ̀ tí ó fọ ọ̀kadà sínú ẹ̀ àwọn kan ó sì mọ ẹjọ́ sì fọdọ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ìmú ọlọ́wọ́ bá ni torí pé ẹni tó dá ni ló yẹ kó gba ìjọsìn ẹni gbogbo ohun tí ò dá ni kò yẹ ká sì àwọn àfáà wọ́n ní mọ́ láyá lúk láyọ̀ robert gbogbo ohun táà bá lè tọ́ka sí pé òun ló dá nǹkan kan kò yẹ ká sírù nǹkan bẹ́ẹ̀ Ṣàngó ẹ̀wà tọ́ka sí ti Ṣàngó dá kí ni tó dá Ọya kí ló ń dá in tí wọ́n dá ní gbogbo àwọn nǹkan wọ̀nyí wọn kì í ṣe adẹ́dà adẹ́dà nìkan làá jọ́sìn fún a kì í jọ́sìn fún tí wọ́n dá ìdí nìyí tó fi jẹ́ pé gbogbo ẹnikẹ́ni tó bá ń pa nǹkan míì papọ̀ mọ́ Ọlọ́run tó fi lọ pàdé Ọlọ́run la burhana lahu bihi kò sẹ́nu tó fẹ́ fi sọ̀rọ̀ níwájú Ọlọ́run ó lè lẹ́nu láti justify ní tó ṣe níwájú Ọlọ́run ìbéèrè tẹ́mi máa ń bí àwa Yorùbá ó ní wípé ẹ̀yin tẹ́ ń sọ wípé ẹ̀sìn àtẹ̀mbáyé lẹ̀sìn yín ẹ̀mbọ̀sọ̀gbó àwọn olómọ́tò wọ́n láwọn ọbọ̀ ògún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ oríṣiríṣi nǹkan àwọn èèyàn ń bọ̀ ìbéèrè ni wípé òòṣà wo ni Odùduwà bọ tí ò bá bá àgírí wípé bàbá ńlá bàbá Yorùbá ní Odùduwà abẹ́ẹ̀kọ́ òòṣàwó gangan ní Odùduwà máa bọ̀ tó bá sọ pé Ṣàngó nǹkan rọ́dọ̀ ọpọlọ ẹ̀ torí pé tá a làgbà nínú Odùduwà ṣé Ṣàngó gan sọ́gbọ́n Odùduwà ní kò gbájúbá láyé kò bá kò bá Ṣàngó òbó Odùduwà láyé bó lẹ́sẹ̀ á sọ pé Ṣàngó ní Odùduwà ń bọ̀ bó lẹ́sẹ̀ sọ pé Ògún lódùduwà ń bọ̀ ṣé Ògún gan só bá Odùduwà láyé ni bó lẹ́ẹ̀ṣẹ̀ sọ wípé ọ̀ṣun lórúdú wa ń bọ̀ lóòótọ́ Ifẹ̀ ọ̀ṣun state ló wà abẹ́ẹ̀kọ́ bó ní olùdú wa tí ò bá gbàgbọ́ wípé láti Ifẹ̀ ní gbogbo ayé ti fẹ̀ à ṣé ìgbàdáyé ń fẹ̀ yẹn odò ọ̀ṣun yẹn níbo ló wà ń gbà yẹn tóun náà lórúdú wa ń sìn olóńbọ̀ ẹ̀rí fáwọn ọ̀rọ̀ yẹn kò bá làkàyè ẹ̀yin lẹ sọ Ṣàngó dọ́lọ́hun fúnra yín ẹ̀yin lọ sẹ Ògún dọ́lọ́hun fúnra yín omi Ọ̀ṣun Ọlọ́run dá odò yẹn síbẹ̀ ẹ̀yin lẹ fún lórúkọ ẹ̀yin lẹ fún lórúkọ àwọn ìkankan bẹ nínú ìtàlẹ̀ Yorùbá tí wọ́n sọ wípé ọba kankan bínú bó ṣe ṣubú lulẹ̀ ọkà dodo ní irọ́ ni irọ́ irọ́ gbà ó ní ìgbẹ́ bọ́ ṣe kí nìkan ọkàn wọlẹ̀ ìrọ̀ ni kí ni mo sọ ìrọ̀ gbà òní àwọn ènìyàn wọ́n bá àlejò ìlú dá nǹkan pọ̀ púpọ̀ àwọn àṣírí tí ò yẹ pọ̀lọpọ̀ àwọn èèyàn yìí ọlọ́run ti sọ fún anú al-Qur'an ọlọ́run ti ṣe aláwọn àlejò ìlú yìí wọ́n ah, tẹ̀lé yìí alìjẹnú wọ́n ní ètè lọ́wọ́ débi pé ọkọ̀jọ́ ojú ẹ̀ ẹ̀dá alìjẹnú wọ́n lè wà ń bí àmì fojú rí wọn kódà bá tí ń ṣe tẹ̀síìrì ó dájú wípé àwọn alìjẹnú tí wọ́n jẹ́ mùsùlùmí àwọn náà bẹnu mọ́tàlásí táwọn náà gbọ́tẹ̀ sí mọ́sàáwò àìmọ́rí wọn wọ̀nyí kì í ṣe wípó túmọ̀ sí pé ọlọ́run ni wọ́n ọlọ́run mọ̀ọ́mọ̀ ṣe wọ́n bẹ́ẹ̀ kan lè ráyé gbé ni o torí pé tá bá ń rí wọn à ìnira ni fún wa àti fáwọn náà àfi ká mọ̀ rí wọn làwọn náà lè fi ṣẹ̀mí ọlọ́run sì fi yóò sàánú wọn náà àwọn ẹ̀dá wọ̀nyí wọ́n ní agbára àti máa yí padà ọlọ́run dá wọn bẹ́ẹ̀ wọ́n ọjà kan náà lájọ́ ná irọ́ ni wípé ọjà àwọn àlùjẹ̀nú wọn ò kankan ọjà wọn náà lájọ́ náà. ṣùgbọ́n wọn gbúdọ̀ wá bọ́lọ̀ ń ṣe dá wọn sọ́jà wọn ọlọ́run fún wọn lágbára rà yóò padà yóò sì yí padà sí bó kìí ṣe pápára wọn ló tó bẹ́ẹ̀ ọlọ́run mọ̀ mọ̀ ṣe bẹ́ẹ̀ fún wọn kán lè wá sójà náà ọlọ́run ṣe bẹ́ẹ̀ fún wọn ìwọ́n tó ń wó hànàhàn ọ̀rọ̀ ọmọ pupa láàrin ọjà olóòtìríyàwó tó fẹ́fẹ́ ọlọ́mọjọ alìjẹ̀nú àwọn alìjẹ̀nú wọ̀nyí àwọn ọmọ ogun èṣù nínú wọn àwọn ọmọ ènìyàn bá wọn dá nǹkan pọ̀ púpọ̀ lẹ́fìrí sí yóò bọ́ ma sọ wípé ẹni tí ó bá ti bá èṣù jẹun wọn lè ṣíbi rẹ̀ ó ṣe kí yóò gùn òwe ni ìyẹn túmọ̀ sí gbogbo ẹnikẹ́ni tóun náà fẹ́ máa gbégbè sí ayé bí àlìjànú òun náà dára wọn yóò dára àwọn àlìjànú yóò wà agbára yóò fara rò wọ́n yóò bá wọn dá májẹ̀mú yóò ní pèsè tí ó ma pèsè fún wa wọ́n sì ní tí wọ́n máa gbà lọ́wọ́ rẹ̀ síbí rẹ̀ ogun rẹ̀ níje spoon jẹ ah, sí ogun àá ah, spoon ogun ààrá ah, kìí ṣe tí wọ́n sọ nìyẹn ó rìnrìn àjò èyí tó jáde kúrò níbi ìrìn àjò bá wọn èṣù bá wọn nǹkan gbogbo àwọn tẹ́ ń wò ní alágbára nínú wọ́n bẹ́sù dà nǹkan pọ̀ ni ẹ̀mọ́jọ jọ yín lójú pọ́lọ́ ni wọ́n ìṣẹ́ dẹ́ta wọ́n bẹ́sù àtàlìjẹ̀nú wọ́n bá wọn dà nǹkan pọ̀ débi pé èèyàn lẹ́yìn ó máa pè ó ń gẹ́gì dàǹjẹ̀nú ló fi di pé ẹ̀sọ̀ pé òun ṣubú lulẹ̀ ẹ̀rí mọ́ ó pòórá náà ni tó pàwọn àlìjẹ̀nú ló pòórá ẹ̀rí àlìjẹ̀nú ṣùgbọ́n o ẹ̀yìn lẹ́ẹ̀rí o ó wà ń bẹ̀ ọ̀ ìdán lásán ni ibi tó dúró sí náà ibẹ̀ ló wà ṣùgbọ́n wọ́n da ojú yí, ojú yí ni orí wọ́n da ojú yí, ojú yí orí ìpínlẹ̀ idán nìyẹn kìí ṣe pé nǹkan yẹn rí bẹ́ẹ̀ wọ́n da ojú ni dàbí ẹni wípé àkíkọ̀tà ni nǹkan yóò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ bó ti ma àmọ́ ojú yẹn ò ní rí nǹkan bẹ́ẹ̀ sì nìkan yẹn wà bẹ́ẹ̀ gbogbo àwọn nǹkan ìsúṣìr òní wọ́n ń pè ọlọ́run ti sọ fún anú al-Qur'an al-Karim ọlọ́run ni wala yuflihu sáhírù haythu ata ọlọ́run ti rí gbogbo àwọn tí wọ́n ń wá agbára burúkú ọlọ́run ni wọn ò ní jèrè so ìdí ìyẹn ká fi mọ̀ wípé èèyàn lè ó lè pọ́tọ̀ ní nǹkan tó yóò mọ̀ rí dáadáa lè bẹ́ẹ̀ so gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ wá gbọ́ wípé ó kàn ṣubú lulẹ̀ ó wọlẹ̀ kó wọlẹ̀ ibẹ̀ náà ló wà tásìkò òkú rẹ̀ bá tó yóò kú bẹ̀ náà yóò kú wọlẹ̀ kankan kò kankan ó ti lọ dún lórí àpáta góòdòdò sórí àpáta kápáta yẹn yọ gbogbo ẹ̀ dòdò irọ́ sí gbogbo ẹ̀ àwọn nǹkan wọ̀nyí lọ́dọ̀ Yorùbá gbogbo àwọn tí Yorùbá sọ́dọ̀ lọ́hún látara pé ẹni búburú làwọn ẹni yẹn àwọn ẹni tó le tí wọn ò ṣe é gbénáwò lójú àwọn èèyàn bẹ̀rù wọn bẹ̀rù wọn dé gbígbà tí wọ́n tún kú àwọn èèyàn tún bẹ̀rù wọn in tó bí òsà lọ́pọ̀lọpọ̀ lẹ Yorùbá Ṣàngó ẹni líle Ògún ẹni líle ìgbà tí Ṣàngó tó pokùnso àwọn Yorùbá ìsọpọ̀ wọ́n ní Ṣàngó ọba kò so ó so ṣùgbọ́n ta ní ọ̀sọ̀pọ̀so ṣàkóso ìgbótẹ́ bá sọpọ̀so yóò tọ́wà báyìí ìgbàgbọ́nù ìgbà tó tókúta èyí tí wọ́n fi sọ gbọ́ àwọn nǹkan wọ̀nyí dọ́lọ́ nìyẹn èṣù wá bá wọn lọ́wọ́ sí wọ́n lè gbókúta kalẹ̀ kókúta yẹn sì máa mí kó máa mí tẹ́yìn pé yóò fẹ́ à ah, òkúta ní mí àlìjẹ̀nú ló ń bẹ ní òkúta àlìjẹ̀nú ní mí ní ẹ̀ ìwọ kékùrù sí ìwù tó lè kúta orúkọ àjẹ̀nú ó gbogbo àwọn nǹkan wọn yìí ọlọ́wọ́n bá ń kì wá nílọ̀ ọlọ́wọ́n bá ní ẹ pa nǹkan mí ìpapọ̀ mọ́ lọ́wọ́ ẹ má fi nǹkan kan mí dọ́gba pẹ̀lú ọlọ́run ọba ẹ má fi nǹkan kan mí sáàyè ọlọ́run nínú ọkàn yín gbogbo ẹnikẹ́ni tọ́lọ́run bá sí gbàyà rẹ̀ wò tọ́lọ́run rí wípé ó ní nǹkan míì lẹ́mìí yàtọ̀ sọ́lọ́run onítọ̀hún ò lè la o níwájú ọlọ́run kò lè bọ́ ìṣàdàgádọ́bù rọ́bù ìbínú ọlọ́run ọba lé lórí gbogbo ẹnikẹ́ni tó bá pàdé ọlọ́run jọ́gbọ́dà kìámọ̀ mùṣìríkà yìí lẹ́ni tó ṣẹbọ pẹ̀lú ọlọ́ jẹ́mà tí la fẹ́ ṣẹbọ pẹ̀lú ọlọ́run fún ṣé torí owó iná ṣé torí ipò ṣé torí ọlá á padà fi gbogbo ẹlẹ́ náà tó bá tẹ̀lé pé ta bá ní àwọn nǹkan yẹn àníkúmọ́ á sọ pé bọ̀ yẹn dáa ṣùgbọ́n gbogbo ti wulẹ̀ kó ṣe náà ní òní sọ pé kó mọ́kù ó padà kú owó tó kó jọ ló padà tán gbówó wọn ọ̀tán ìwọ náà ọ̀tán níbi owó ọ̀hún ẹni tí ọ̀bọ̀ ṣe wàhálà ẹni ọmọ jẹ́ ṣùgbọ́n wọ́n lọ jábọ̀ níwájú ọlọ́run ọ̀nà tó fi kó jọ ṣíṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ẹ̀ṣẹ̀ tó tóbi púpọ̀ níwájú ọlọ́run ọlọ́run ọba bínú sí ẹnikẹ́ni tó bá ń pa nǹkan mí papọ̀ ìdí ni tó fi jẹ́ pé gbogbo àwọn ànábì ọlọ́run pátá òfin àkọ́kọ́ tí gbogbo wọn máa ń tẹnu mọ́ tí kò yàtọ̀ látòrí ànábì adam tó fi dórí ànábì nuhu alayhi salam tó fi dórí ànábì muhammad sallallahu alayhi wa sallam o náà wípé ọlọ́run nìkan oníkẹ́ ẹ máa o ẹ pa nǹkan míì papọ̀ mọ́ ọlọ́run o ẹ má pe nǹkan míì lọ́lọ́run o ẹ má forí kalẹ̀ fún nǹkan míì o ẹ má jẹ́jẹ́ fún nǹkan míì lẹ́yìn ọlọ́run ọba nìkan ẹ̀ ń wówó ni ẹ̀ ń ni ẹ̀ kálí máa bẹ̀rù ẹ̀ ó bá wọn àlùjẹ̀lú ó bá wọn da nǹkan pọ̀ nítorí tó bá jáde láyé àlùjẹ̀lú yìí ò lè gbà ọ́ lẹ̀ ọlọ́run bá wá sọ fún wa pé àtàwọ́rá èyí tí a fún anábì Musa ọlọ́run ọba ní hudan li bani Isra'il ọlọ́run ọba ní a ṣe ní ọ̀nà mọ̀ fáwọn ọmọ Israel ọ̀nà mà ọ̀gá gbogbo ọ̀nà mà ó náà ní pé ká má sí nǹkan míì lẹ́yìn ọlọ́run gbogbo ẹni tí ò bá ti fi ẹbọ pẹ̀lú ọlọ́run ẹni yẹn ti mọ̀ náà gbogbo ẹni tá a bá túṣẹ́ ẹ̀wò tó bá jọ gbogbo ẹni kìí àmọ̀ tá a bá bá ẹbọ ń bẹ̀ onítọ̀ ń ti mọ̀ náà ọlọ́run ọba ní. Ọlọ́run ọba ní ìmọ̀nà tí mo fi sínú àtàwọ́rá, ó náà ní wípé Allah tàtàkìdù mi jù ní wàkílá. Ọlọ́run ní ẹkùn fúdọ̀ jọ́sìn fún nǹkan kan mú nǹkan míì lọ́lọ́ lẹ́yìn mi Ọlọ́run bẹ́ẹ̀ bá ti lè dúó lórí ìyẹn ẹbọ ẹlà àmọ́ta bá tún ṣe ẹyìn ò ta bá tún rí nǹkan míì tẹ́ fi sípò ọlọ́run nínú ẹ̀mí yín tẹ́ fi sípò ọlọ́run nínú ìjọsìn yín tẹ́ fi sípò ọlọ́run nínú ìgbàgbọ́ yín ẹ̀dáràn akírun agbàwẹ̀ a ń lọ mọ́kà ṣùgbọ́n àfẹ́bọ́lẹ̀ èyàn orí bí gbégbé níwájú ọlọ́run kò síbẹ̀ èèyàn ti tó tó bá ṣẹbọ pẹ̀lú ọlọ́run kò lè bọ́ lọ́wọ́ ìyá ọlọ́run bọ́bá wá wọ̀ná kò wá ní fòònù námá gbére khalidan mukhalladan yóò máa wà nù ná lọ gbére ní ọlọ́run mọ́sọ̀rọ̀ wa bẹ́ẹ̀ ẹlòmíì torí pé kò fẹ́ kú ló fi ń ṣẹbọ ẹlòmíì ò sí ń ṣẹbọ yóò fún wọn lówó yóò ní mi ò lé bá ń ṣe ṣùgbọ́n ẹgbowó ẹ lọ fi ṣe ara wọn náà ló wà ẹ̀ṣẹ̀ tó tóbi ó ní ipa nǹkan míì papọ̀ mọ́ lọ ọlọ́wọ́n bá ní alẹ́ tẹ́tẹ́kìdó mi dún ní wàkílá ذرية من حملنا مع نوح Ọlọ́run bá ní dúrúríyàtà mẹ́rin àmẹ́lá máa náà dúrúríyàtà ẹ Núsíbà, wọ́n fún ní Fatiha àwọn àfáà ní ó gba fátíà nítorí pé nǹkan kan ń bẹ tó ti wà mahruf ó náà ni yá yá duriyata man hamalna ma'a Nuh tó bá wá rí bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá ní mo pè gbogbo ẹ̀yin àrọ́mọdọ́mọ àwọn tó là pẹ̀lú ànábì Nuh nígbà ń fomi payé rẹ ẹwọ́n wọn bá ti gbọ́rọ̀ torí bá ní káwò ìtàn ayé kò sẹ́ni tó lè sọ fún wa bá ń sọ ìtàn ayé so wà ń bẹ̀ ń bà ní so wà ń bẹ̀ Adam ó dá Hawa ó dá wọ́n sàṣe má ṣe ọlọ́run nìkan wá sórílẹ̀ ìgbà tí wọ́n dé orílẹ̀ ọlọ́run nìkan nẹ́bí àádámọ̀ kọ́ kàábà lẹ́yìn ogójì ọdún kó lọ kọ́ Jerusalem mọ́sílẹ̀ akúsọ́ tó ń bẹ ní Kudus lẹ́yìn 40 years anẹ́bí àádámọ̀ wá ń bímọkùnrin ó ń bímọbìnrin ó ń bímọkùnrin ó ń bímọbìnrin àwọn ọmọkùnrin bìnrin náà wọ́n fẹ́ra wọn wọ́n bí sí wọ́n pọ̀ sí ó wá lọ bẹ́ẹ̀ fún odidi ọgọ́rùn ọdún lọ́nà mẹ́wàá ashratu qurun 1000 years lẹ́yìn ìgbà yẹn gbogbo 1000 years yẹn àwọn èèyàn bẹ lórílẹ̀ àwọn ànábì ọlọ́run kò sójíṣẹ́ shield ọmọ àrọmọdọ́mọ ànábì adam ni àwọn yẹn ń lọ bẹ́ẹ̀ gbogbo àwọn èèyàn tí ń bẹ ń gbà yẹn nìkan kún oṣẹ́ bọ́ pẹ̀lú ọlọ́run lórílẹ̀ ìgbà tó yá àwọn ẹni ọlọ́run ọba kan bẹ àwọn bíi mélòó ni wọ́n bíi mẹ́rin àbí márùn látàgàrúnà wúdán wàlà wàlà yàkúzáwá yàkọ̀ wa násàrà àwọn márùn àwọn èèyàn wọn yìí àwọn ẹni ọlọ́n ni wọ́n wọ́n máa ń sin lọ nínú àwọn àrọ́mọdọ́mọ ànábì Adam wọ́n máa ń sin lọ ìgbà tí wọ́n wá kú àwọn márùn wọ́n kú àwọn èèyàn tó ń bẹ láyé nígbà náà wọ́n wá wò títí pé ah kí láàmọ́ fi rántí sísin lọ́n nígbà táwọn tó ń darí wá ti lọ yìí èṣù bá gbé sínú ẹ̀mí wọn wípé ẹmọ eré wọn kẹfì mọ rántí remembrance ibi tó ti bẹ̀rẹ̀ nìyẹn wọn ò láwọn fẹ́ jọ́sìn fún wọn wọn láwọn ó máa fi rántí gẹ́gẹ́ bí wọn náà ṣe bàbá rẹ tó kú ọmọ eré ẹ̀ ìyá rẹ̀ tó kú oníkún wọ́n sí síwájú ìta rẹ̀ kan tún mọ èrè ẹ̀ ó tún ya gèlè wọ́n ní kílé tó omi ṣe bẹ́ẹ̀ oníkún remembrance ni kó lè máa rántí ìyá bẹ́ẹ̀ bọ́ ṣe bẹ̀rẹ̀ nìyẹn àwọn wọ̀nyí wá mọ èrè àwọn èèyàn wọ̀nyí wọ́n mọ wọn bẹ́ẹ̀ wọ́n wá ní yóò mọ ráwọn létí láti lè máa fi sin lọ wọ́n wá lọ bẹ́ẹ̀ àwọn tó mọ èrè wọ̀nyí gbogbo wọn kú àwọn àrọmọdọ́mọ wọn dé èṣù lọ bá wọn pẹ́yìn tẹ̀yìn ọmọ wọn yìí èrè tẹ́yìn rí yìí lásán lẹ rò pé rẹ̀ yìí bẹ́ẹ̀ bí ni àwọn bàbá yín máa jọ́sìn fún wọn ni àwọn ọmọ kan wọ́n bá bẹ̀rẹ̀ sí ní jọ́sìn fáwọn èrè wọn yìí bẹ́ẹ̀ sì ni wọn ò mọ ìpìlẹ̀ tó bí èrè yẹn fún remembrance làwọn yẹn fi ṣe bí eré bí eré ọjọ́ ń gorí ọjọ́ ló padà dé wọn yìí wọ́n wá ń jọ́sìn fún àwọn òòṣà yẹn èrè yẹn wọ́n bẹ̀rẹ̀ sí ń sọ wọ́n dọlọ wọ́n ń jọ́sìn fún wọn àwọn àlìjẹnú náà bá tún kó sínú àwọn èrè yẹn èrè ó bá máa mí báyìí wọn ọlọ́run làwọn kìíní yìí bẹ́ẹ̀ bá mọ̀ tán bí ìbọ̀dìsá ṣe wọnú ìtàn ìgbésẹ̀ ayé ọmọ nìyàn bó ṣe wọlé nìyẹn ẹni tó bá ló ń jẹ́ yorùbá àtà àti òrìṣà ńlẹ̀ yorùbá ẹni kó bọ́ síta kó wá sọ fún àgbáwò lòrìṣà bẹ̀rẹ̀ wọn ò lè mọ̀ èyí tá ń sọ yìí ọlọ́run ọba ló sọ ànábì ló wí fún wa ìgbà tí yẹn wá dáyé táwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní ṣẹbọ wọn ò sí lọ mọ́ lọ́lọ́run fi wá gbé ànábì náà alayhi salatu wa sallam òun ni àkọ́kọ́ òjíṣẹ́ tó wá ń dojúkọ àwọn ènìyàn yẹn pé ẹ má sin òòṣà mọ́

torí pé ẹbọ a máa fi àjẹ yẹn ọlọ́run ní rẹ̀ nú lọ bá wọn sọ fún wọn kí wọ́n jáwọ́ kíyà ọlọ́run ọba ó tó dé anẹ́bìnú gbà wọn ó ṣe wá àti fún wọn ìnìdá ọ́sọ́kọ́ mìlẹ̀ ilẹ̀ wọn nà àárọ̀ wà lámíyà Anábì náà, ó lọ bá wọn ó pè wọ́n títí wọn ò dá lóhùn. Ó wá ń sọ fọ́lọ́un, ó nílẹ̀ ọlọ́rin ní dáa ó tò káwọ́ mi onírẹ̀ ọlọ́run ọba mi àwọn èèyàn tó rán mi sí yìí mo pè wọ́n láàárọ̀ mo pè wọ́n lọ́sàn mo pè wọ́n lálẹ́ ṣòwò mo ṣe ń pè wọ́n tó ohun ògbọ́rọ̀ mi níṣe ni wọ́n ń sá fún mi wọ́n ni mo ti yá Gbogbo ọgbà tí mo bá ti ń pè wọ́n pé ẹ̀fò òsà yìí sílẹ̀, ọlọ́run bá ní ẹ̀sìn. Níṣe ni wọ́n kọ̀wọ́ bọ̀ sí, wọn ò ní fẹ́ gbọ́n tí mo wí tí bá ti dọ́dọ̀ wọn kọ̀wọ́ bẹ̀ sí, wọ́n tún daṣọ borí, wọn ò fẹ́ gbọ́n náà. Wa واستكبروا استكبارا báyìí ni àwọn èèyàn yìí kéṣe tánàbínú wàhálà yìí wá pọ̀ bẹ́ẹ̀ tánàbínú fi lo ń tó tó náírà tó ti yẹ láyé àwọn èèyàn yóò jáwọ́ ìgbà tó wá dójú ẹ̀ anẹ́bínú wá ń sọ fún wọn wípé ìrẹ́ ọlọ́run ọba àwọn èèyàn wọ̀nyí mo pè wọ́n títí títí tí wọ́n láwọn onífòsà yìí lẹ̀ wọ́n láwọn onífòsà lẹ̀ ọlọ́wọ́n aṣọ fún ẹbí inú ìgbé mọ́wọ́ yìí òun pa wọ́n rẹ́ ìrẹ́nú lọ kan ọkàn ojú omi ànábìnú ọba bẹ̀rẹ̀ sí láì kọsẹ̀ kápẹ́ńtì ṣùgbọ́n ọlọ́run tó ní kọ́ lọ ṣéun ọlọ́run ó fi mọ́ ọba bẹ̀rẹ̀ sí ní kàn gbogbo bàtà àwọn èèyàn bá ti ń kọjá lẹ́gbẹ̀ẹ́ inú ọmọ fi ẹ̀yẹ pé à ah, èwo lẹ́ tún ṣe yóò ẹ̀ ṣe wà sí mẹ́rin ìjẹ́ kákúntà lẹ́ tún ṣe sákìrò mi wọ́n máa fi ṣe yẹ̀yẹ́ adẹ́bìnú sáà ń kàn ọ̀nkàn nígbà tánẹ́bìnú ń kàn tán ibi tí ń dáyé ó mọ níwọ̀n ibi táwọn èèyàn ń gbé ó mọ níwọ̀n iye àwọn èèyàn tí ń bẹ láyé ó mọ níwọ̀n ní ògbà náà tẹ́ẹ̀sì fi mọ̀ wípé ayé pọ̀ èèyàn tí ń gbébẹ̀ kéré tí ò bá yíwọ náà bọ́sọ́nà máa lọ sí bàdàrà ẹ̀ tó bá ti ń kọjá ọ̀wẹ́ náà ó rí pé àwọn gbóló máa tọ̀ lọ gbogbo obìnrin ilé tó káwọn èèyàn máa gbé náà gbogbo bẹ̀ kọjá àgbà tí ń gbé bẹ̀ akéré nínú ilẹ̀ nígbà yẹn àwọn èèyàn tí ń jẹ́ èèyàn láyé náà nìyẹn ọlọ́wà ní ìrẹnú sọ fún gbogbo wọn kí wọ́n wọnú ọkọ̀ yìí gbogbo ẹni tó bá fẹ́ là kó wọnú ọkọ̀ torí pé ìbínú ọlọ́run fẹ́ sọ̀kalẹ̀ omi tí ó máa sun nínú ilẹ̀ tí ó tún máa rọ̀ látòkè yóò wáyé ọlọ́run fẹ́ fi pa gbogbo ẹ̀ rẹ́ ẹ máa wọnú ẹ̀ anábìnú bẹ̀rẹ̀ sí ní pé àwọn èèyàn pé ẹ máa wọ bẹ ó mọ̀ dálò kódà ọmọ tó bínú gan anábìnú ó ń sọ fọ́mọ rẹ̀ pé ya bunayya rkab ma'ana anábìnú ní ìrẹ ọmọ mi ìwọ náà wọnú yìí ọmọ tó bínú ẹ̀ ó ní wọnú ọkọ̀ yìí májò ó jẹ́ pé wọ́n ló takò mí ọlọ́mọ fún wa lọ́mọ tí ó ṣe ti ẹ̀ lọ́tọ̀ anábìnú ní májò kan nínú àwọn tí ó kọtọ lọ́rin ọmọ tí mo bí kí ló sọ fún bàbẹ́ ẹ̀ ọmọ anábìnú yẹn ó mọ sáyẹ́ǹsì púpọ̀ ó nílẹ̀ bàbá mi láàwẹ̀ ìlàjàbàlẹ̀ àṣíbù ní ìmìnà ìmà ó nílẹ̀ bàbá mi ó ní àà odò odò agbára agbára ò lè gbé àpáta lọ tó parọ́ scientifically bóòlù agbára ti pọ̀ tó tí ó wà wú àpáta ó lè gbélé abẹ́ẹ̀kọ́ ó lè gbégi ṣùgbọ́n agbára hùn tí ó sí àpáta ń di àkóso ẹ̀kú sáyẹ́ǹsì nìyẹn àdíyẹ́ pẹ́lú lé ní kọ́rà mi ní borí jí orí àpáta onírẹ̀ bàbá mi má fọkàn balẹ̀ èmi ò ní wọnú ọkọ̀ yẹn orí àpáta ni màá lọ bí ó rí àkọ́kọ́ kò sí bàgbàrá ṣe pọ̀ tó tí ó gun òkè àpáta wá kò sí sí bí àgbàrá bó ṣe lágbára tó kò lè gbé àpáta ní tó sọ yẹn scientifically ó rí proof lóòtọ́ abẹ́kọ̀ ṣùgbọ́n tíbi inú ọlọ́run bá dé kò ń dáyẹ̀yìn tíbi inú ọlọ́run bá dé kò sí technology àwọn òyìnbó parí iṣẹ́ sára plane tí plane bá já àà àwọn nǹkan tó wọ́ ti pọ̀ ní bí wọ́n ti plan ní gbogbo ẹ̀ àmá bọ́lọ̀ bá gbé bí ṣe ṣe dé lẹ́yìn nǹkan kan òṣìṣẹ́ ọlọ́run ọya jábọ́ lọ́jàbọ́lẹ̀ torí pé àánú ọlọ náà ló fi ń lọ yẹn nígbọ́tẹ̀ bá ti wá rò pé tẹkinọ́lọ́jì yín agbára yín ni ọlọ́run ọya jábọ́ mọ̀ pé òun lòun jẹ́ bẹ́ẹ̀ sì ń lọ lójú sọ́mọ̀ jàmá kọ́dà àwọn jọ̀gráfà gan fi rinlẹ̀ wípé pípínlẹ̀ ń ṣe rí yẹn ó ní gba ó ń bẹ àwọn plane tó ti sọ wọn ò rí wọn di sí tó ti lé 50 years àti plane àtàwọn tó wà nú ẹ̀ kò rí wọn mọ́ alágbára lọ́lọ́wọ́ ẹjá jókòó ara wa jẹ́jẹ́ ọmọ anábìnú ó wá ń sọ fún bàbá rẹ̀ pé òun ò lórí àpáta torí pé látàyé báyé àwọn èèyàn tí wàhálà bá dé orí òkè làwọn èèyàn máa ń sá lọ aljabal aljabal Tí iná tó bá tẹ́yọ nínú ìlú, oníkàlùkò sàkúrò ní ilé wọ́n sà lórí òkè, ẹmà lórí àpáta, ẹmà lórí òkè, in tó bí dàrí nù. Tógun bá ti dé, níbo ni ó sà lọ, ọ̀sà lórí òkè. Tọ́ta bá fẹ́ wá gun òkè, àwọn ti mòkè ń gùn, ọ̀tá ìrìnrí wá bá wọn bẹ̀. Ọlọ́run ọba ní ìrẹ́ ní ìsọfọ́mà rẹ kò sí nǹkan kan tó lè gbà yán lẹ̀ bíbinú ọlọ́run bá bá dé wọnú ọkàn kí tó lè gbà ọ́ náà ni kò gbọ́rọ̀ sí bàbá rẹ̀. Ọmọ yìí kọ́ bàbá ẹ̀wò mọ́mọ́dé mò ń sọ ọ̀kà kódà. Ìgbà tí omi dé, ọlọ́run ọba ni nínú àwọn tẹ́kùn omi gbé lọ lọ́mọ ànábìnú. Ó parẹ́ pẹ̀lú àwọn tó parẹ́. Ó fọwọ́ ba ànábìnú lẹ́mìí gẹ́gẹ́ bí èèyàn gẹ́gẹ́ bí bàbá sọ́mọ. Àwọn ọmọ ọlọ́mọ ni mo kó ní ọkọ̀ yìí. Mọ́tẹ̀mí rí ọlọ́run. Ọwá ní ọlọ́run ìlàbì anábìnú ó bá wa ń bẹ lọ ó ní ọlọ́run ọlọ́run ọba mi rẹ ọlọ́run ọba mi ọmọ mi ni mo ń wò yìí ọ̀kan nínú àwọn ará ilé mi mọ̀ ni àwọn èèyàn ni mo kó sínú ọkọ̀ yìí tí wọ́n là ọmọ tèmi lomi ń gbé lọ èrè ọlọ́run àdéhùn rẹ̀ òdodo sí ní ire ọlọ́run bó ló ṣe jẹ́ gbogbo owó bá yìí tí bẹ́ẹ̀ ṣe nǹkan kò sẹ́ni tó lè yọ ọlọ́wọ́ ẹ̀wò lójú ẹsẹ̀ ọlọ́run fún ní òlé Ọlọ́wọ́ bá ní ìrẹ̀ ẹnu ọ̀. Ọlọ́wọ́ ó jáde kìí sọ ẹgbọ́rọ̀. mi nínú gidi. Ọlọ́run abẹ́ gbogbo tó bá jẹ́ lára wa Ọlọ́run pè lọ́mọ wa. Ẹlòmí ń bẹ ló bí ọlọ́mọ́tò tó wá bẹ́ẹ̀ àwọn èèyàn wà máa sọ pé kò sì jáde bàbá tó bí kò sì jọ̀yà tó bí àbúkà àbú hurrun wà ń mú ka ọ̀rọ̀ tó ń bàbá tó bí ọ èèyàn dáadáa ní gbogbo ayé mọ́ṣẹ́ ní eré Ìyá tó bí ọ náà, èèyàn rẹ̀ ló bí ọ. Ìgbà mi ń bẹ́ bàbá dá ìyá dá wọ́n ti dìbì kùbì. Ọlọ́mọ́sẹ̀ ti wà bẹ́ẹ̀. Ọlọ́wọ́ bá ń sọ fánàbì Nuhu, inna laysa min ahlik. Ìwọ lóòrò pára alé rẹ ni kò sí nínú ara alé rẹ, ó jáde lára rẹ lásán ni. Ìbíkúbí nìyẹn nínú àwọn ọmọ tó bí ìbíkúbí, ó ń lọ ọmọ yẹn kò gbọ́rọ̀ sí ọ lẹ́nu, a jẹ́ pé gbogbo ọmọ tó bí tí ò kírù òfàbẹ́ jóná. Kódà kò ṣe pé tó bá lanu báyìí dọ́là, ó ń jábọ́ lẹ́nu ẹ̀, ó sì bí àfikọ́ mọ́ kó ṣe tọ́lọ́ tókútọ̀ gbé dàlùkẹ́ àmọ́ ẹ padà yára yín nà abẹ́ ọlọ́run nínú títóbi ẹ̀ gbogbo àwọn tó nírú bẹ́ẹ̀ lọ́mọ ọlọ́mọsẹ̀ bá dá wọn padà sí dáadáa gbogbo àwọn tó nírú bẹ́ẹ̀ lóbi ọlọ́run bá dá wọn padà sí dáadáa níta fẹ́ fàyọ́ ń bẹ̀ ó náà ní wípé ọlọ́run ọbọ̀ ò ti ju ànábì nú nígbà tó ọmọ rẹ̀ kọ tiẹ̀ ọlọ́run bínú sọmọ rẹ̀ wọ́n wá ń sọ pé ẹ̀mọ̀ pé ìmáàmù ni bàbá tó bí mi lọ́mọ ní kí lọ́kọ́lọ́ pẹ̀lú ọmọ ànẹ́bì ànẹ́bì ìmáàmù lẹ́gbẹ̀ẹ́ ànẹ́bì ọlọ́ wọ́n ń fẹ́ gẹ̀ láàrin ìgbìgbì ẹ̀mọ̀ pé dáàdì ni ìmáàmù ni dáàdì kí ni kí lọ́kàn dáàdì ni dáàdì ni ìmáàmù lọ́mọ pé àfa àgbà ni bàbá ògbà yẹn ń kọ́ kí ni wọ́n ṣe ó dídọ́ ọmọ ànẹ́bì ọlọ́run ànẹ́bì náà ìgbà tánẹ́bì inú wa lọ ọlọ́run pa lẹ́nu mọ́ pé dákẹ́ ẹnu ẹ̀ kódà ọlọ́run padà parí ọ̀lọ̀ yẹn wípé wà látùkọ̀ àfíbìnì ọlọ́ni rẹ̀ nú èéṣe tó ń bí mí nípa tó mọ̀ mọ́ ní kì í sọmẹ́ ọlọ́mẹ́ ẹwọ́lọ́ ọlọ́ni kí ló tó fi bí mí nípa tí ò yí ọ rí ànádìnú ọlọ́ni rẹ̀ nú mọ́ ń kí ọ nílọ̀ wọ́n sọ báyẹn mọ́ ẹwọ́lọ́ ànábì rẹ̀ ní bá rú o má jọ kan nínú aláìmọ̀kan o pẹ̀lú béèrè tó béèrè lọ́wọ́ ìgbà lọ ànábì ọlọ́run òun sọ pọ́ mọ̀ ọlọ́run ní kìí sọ mẹ́ ọlọ́run ní tẹ́wọ́ lọ́mọ ní àbẹ́mi ní mọ́mà abdullahi ọba subhanahu wọn là ọlọ́mọ ṣe ti wà bẹ́ẹ̀ o bá a ṣe ń la orí olórí ọlọ́run jẹ́ títí wa náà là mẹ́ o anábìnú wá kó àwọn yẹn là àwọn tó kù níjọ́un nìkan ló kù láyé gbogbo àwọn tí ò wọnú ọkọ̀ yẹn pátá gbogbo ọ̀nà parẹ́ àwọn tó wá ṣẹ́kù yẹn lórí wọn ni ẹ̀dá ti ti ń kọ̀ntínú àwọn yẹn náà wá ń bímọ nínú àwọn yẹn ni anábì Ibrahim ló ti jáde àríṣọ́lá àwọn ẹlọ́wọ̀n bá wá ń tọ́ka sí níbi ọlọ́wọ̀n bá fi sọ wípé lórí àtàmẹ́ni hamalna ma'anú Ọlọ́run bá ní gbogbo ẹ̀yin àrọ́mọdọ́mọ àwọn tí wọ́n wọnú ọkọ̀ pẹ̀lú ànẹ́bínú táwọn ọlọ́wọ́n bá kó wọn papọ̀ mọ́núà nínú ọkọ̀ tó ṣe páyìn nìkan lẹ wá ṣẹ́kù láyé nígbà náà tẹ wá ń bímọ sí tẹ wá ń rẹ̀ sí ẹ má gbàgbé ìtàn àwọn tó ṣáájú yín o torípó nígbàgbé léèyàn àwọn tọ́lọ ńlá yẹn náà ń gba atẹ́gùn tún fẹ́ sílẹ̀ àwọn náà bá tún ṣẹbọ ọlọ́run wá ní dúrúríyàtà mẹ́rin àmàlìnà màánú ọlọ́run bá ní mo pè ẹ̀yin tí a là yín pẹ̀lú ànábì Nuhu ẹran ti ń táwọn tó ṣáájú yín ṣe tí wọ́n fi parẹ́ ẹ ṣe bíi tiwọn o pípè yìí ọlọ́run pè afọ́wà Ibn Kathir alayhi rahmatullah wọ́n ní ọlọ́run ọba oníyàásù lálátà mẹ́rin jẹ́ ìnà fàhàmẹ́lìnà màánú ìfìsẹ̀fìnà tashabbahu bí àbíkù ẹjọ́ àwọn baba ńlá baba yìí tí wọ́n tẹ̀lé mú àwọn gbọ́rọ̀ sínú ààrẹ ni ẹ mẹ́jọ jẹ́ wípé nígbà àwọn baba ńlá baba yìí tí wọ́n ṣe tọ́lọ̀ ń fi yọ́nú sí wọn ẹ̀yin ọmọ wá dé ẹ̀tàpá sáwọn nǹkan náà ẹlẹ́sìn ni baba tó bí ọ akírun ni baba tó bí ọ olùfarara ìlẹ̀fọ́lọ̀ ni baba tó bí ọ òun wá ń fi ó kọ baba yẹn gbayì ṣùgbọ́n ò ṣe baba yẹn ṣe ترجو النجاة ولن تسلك مسالكها أفاني ترجو النجاة ولم تسلك مسالكها Ìwọ ń fi orúkọ bàbá tó bí ọ, òun fi ń yangàn, òun fi ìlú tó ti wá, ẹ̀rẹ̀ ní ọ̀lọ́gbẹ̀ ah, ẹ̀mọ̀kẹ́ mọ́kànlá wá ti wá ní, nígbà ẹ̀ ń kọ́. Ah, ẹ̀mọ̀kẹ́ lọ́rin láti wá ní, ẹ̀hẹ́n. Àgbàwọn èèyàn ìjọba ẹ̀mọ̀kẹ́ lò fúlà wá ti wá ní, ẹ̀mọ̀kẹ́ kírun, à, ah, ó sì ń bí wípé ẹ̀hẹ́n olùwá láti kìrún kẹ́kọ́ ọmọ ṣùtà àbúkọ́mọ́tì ẹ̀yìn ò nítumọ̀ kí ló ṣe olùlọ́n fẹ́ wò afọ́ anítàrí tó nájà àtàwà aláàmta sí lókùnmọ́ sáàlìkà á ó fẹ́ ká máa fẹnu dáadáa pé ọ́ ṣùgbọ́n òṣèṣe àwọn ẹni rẹ̀ ó fẹ́ máa fi orúkọ iyì àwọn bàbá tó bí ọ ká máa fojú ẹ̀ wọ́ ṣùgbọ́n òjò àwọn bàbá ẹ̀ ó fẹ́ ká máa tríìtì rẹ̀ bí àwọn àfáà tí wọ́n kọ ní ké ohun àfáà rẹ̀ ẹlẹ́mẹ́rin à ń àwọn àfáà wa tó dàbí àfáà àlùbáríkà wo ń jẹ́ òun gbẹ́bọ sáàfáà rẹ̀ gbẹ́bọ òun fọtí lóṣẹ́ sáàfáà rẹ̀ fọtí lóṣẹ́ oúnjẹ já wọ́sẹ̀ tó gbọ́ yóò bẹ́ẹ̀ já wọn lẹ́sẹ̀ mẹ́ta inú ọlọ́kọ́ bá ṣàlékún dára fọ́dí láti ṣe Suleiman Muhammad al iṣẹ́ àwọn àfáà gbórí ẹni tí ń bèèrè bèèrè inú Ramadan àfá ẹjọ́ ẹja jíjẹ ọba àwẹ̀jẹ́ nígbàtà ní tí bá jẹba ẹja náà ní táà máa jẹ rí gbóná òkú ṣe ẹja jíjẹ báyẹn so afá náà tètè wá sọ jí nítorí pé géètì làwọn náà gbé dàgbà ọ̀rún ọ̀rẹ́ ah, ah, ẹja ń ti yé mi gbáà mẹ́ja ń igbó ni ẹja jíjẹ ọlọ́run kọ́ sí àná àfáà ló pera rẹ ó ti ń fi orúkọ àfáà tó kọ́ ń obi ń ṣe báàrí tó tari ń jẹja tàbí nájà dáwà lámta sí lókùnmá sáàlìkà ha iná ṣẹ́fìn iná tààlá Ibi tí wọ́n ti bí ọ kò sọ ọ́ dẹni re, àwọn tó bí ọ kò sọ ọ́ dẹni re, yìí tí kó wá bá ṣe yóò sọ dẹni re wájú ọlọ́pàá. Ọlọ́run ọba wá ní ẹ̀yìn àrọ́mọdọ́mọ àwọn táa kó sínú ọkọ̀ ńlá baba ń ṣe táwọn ò wà nínú àwọn tó parun oníkẹ́jì mú alìmáàmù alhàbùn kẹfìm tẹ̀ṣọ́bà ubi àbíkù ẹkọ́ sí àwọn bàbá ńlá bàbá yín tí wọ́n jù tọ́lọ́wọ́n ọba mú tí wọ́n gbọ́rọ̀ sáwọn ànábì ọlọ́run lẹ́nu iná òkà náà àbẹ̀dà ṣàkúrọ̀ Oh, ọlọ́run ọba ní dájúdájú ànábì nóhùn jẹ́ rí yẹn ó jẹ́ ẹrúsìn ọlọ́run ọba abdan ṣàkúrọ́ à ó jẹ́ olùdúpẹ́ fọ́lọ́run púpọ̀ ó mọ oore ọlọ́run púpọ̀ ó jẹ́ ẹrúsìn ọlọ́run ọba ṣàkúrọ́ tí máa dúpẹ́ fọ́lọ́run lọ́pọ̀lọpọ̀ al-Imam al-Bukhari wọ́n mú jáde nínú hadithi tí a fọ́ Abu Hurairah mú sallallahu alaihi wasallam qala ana sayyidun nasi yawmal qiyama anabi ni tó bá di dogun dal qiyama èmi ló ga gbogbo ẹ̀dá kò sí láì sí fa nbe la fi mo npa anabi wa ni aṣáájú ẹ̀dá anabi ló sọ bẹ́ẹ̀ anabi ni ana sayyidun nasi yawmal qiyama èmi ló ga gbogbo èyàn kódà tó bi lórí anabi adama ẹ má ṣùgbọ́ o ẹlòmí ó wá sọ pé anabi lọ́lọ́run kọ́kọ́ dá rárá ádámù ọlọ́run kọ́kọ́ dá ṣùgbọ́n ga gbogbo èèyàn gbogbo ẹ̀dá ìjọba kìyàmù àná sọ́bà yẹn gùn anábì wa ń bọ̀rọ̀ yẹn lọ ńgbà tí ọba ọba tí ìdájọ́ tá a wà lórí ìnàró pípẹ́ àwọn ọmọ nìyàn wà lọ́mọ báwọn anábì ẹbá abẹ́lọ́n ọlọ́run dájọ́ fàyàtú nùhàn àwọn èèyàn lọ bá anábì nù

táyé máa ń sọ yẹn ní tẹ́yàn bá ń ṣe àwọn àfáà ní mẹ́ta ní orúkọ orúkọ kan ń bẹ́ẹ̀ pé wọ́n sọ wá nígbà bá bí wa àbímọ́ wọn fún lókọ ẹlẹ́ẹ̀kejì orúkọ tíwọ náà bá sọ rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta orúkọ táyé sọ mẹ́tẹ̀ẹ̀ta jẹ̀mọ́ ẹ̀mẹ́jọba yẹn ọlọ́run sọ ànábì Nuhu ní abdan shakura ẹ̀rú tó mọ̀pẹ́ dú àwọn àfáàní tó fà ní wípé ọpẹ́ pọ̀ nínú ọ̀rọ̀ ànábì Nuhu bó bá fẹ́ jẹun yóò dùpẹ́ fọlọ́ bó jẹun tán yóò dùpẹ́ fọlọ́ bó sùn bó bá jí yóò dùpẹ́ fọlọ́ gbogbo ìṣesí ẹ̀ ìtàmọ̀ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ lọ́lọ́wọ́n bá fi pè ní abdan shakura a sì rí mọ̀ nínú ìṣesí ànábì Nuhu pé in tá ń pè lọ́pẹ́ kò mọ lórí táǹfẹ́nú sọ nìkan tó gbónú àtìṣe táwọn èèyàn máa ń ṣe a mọ́ rò fún ìbá sọ pé alhamdulillah èèyàn ti dúpẹ́ orí nìyẹn rárá o o lè sọ alhamdulillah kọ́lọ̀ mọ́ gbọ̀pẹ́ yẹn o lápòjúwe ẹni tó lọ dúdú jalè lóòrù tó jáwọlé ńlé ó jí owó ó fò wíńdò jáde òun lé bá jí àwọn ará àdúgbò jí wọ́n rí wọ́n gbá tẹ̀lé wọ́n lé bí wọ́n ṣe ń lé ọkàn farapamọ́ síbi kan nínú òkun àwọn èèyàn sáárì wọ́n wá wá wá wọn orí wọ́n padà bàtọ́ wá wọ̀ tó wò sí torí páwọn èèyàn ti lọ tí wọ́n lérò ní alhamdulillah ah ọlọ́run mo dúpẹ́ tó kó mi yọ tán bá gbá mi mú ní alhamdulillah bí ìfọgọ́ alhamdulillah alhamdulillah jẹ́mọ́ tọ́pẹ́ tó dùn yẹn alhamdulillah tọ́lọ́ ọgbà Ah, àbọ̀ lọ sílé akẹ́wó àbọ̀ ogbé olóṣó ogbé ètò nígbà wá jí láàárọ̀ tó ti ṣe bí ọjẹ́ fẹ́ ṣojú ogbé mẹ́lẹ̀ bí transformer nígbà wá jí láàárọ̀ ọjọ́ kìjọ wá ní àà ah, ọlọ́run mo dúpẹ́ ọ̀dá mi pé lẹ́dàá aṣẹ́wó ìgá mọ̀ pé èèyàn wọlé tóun ó dúpẹ́ àbí ò dúpẹ́ ó dúpẹ́ ṣùgbọ́n lọ́wọ́n ò ní gba ọpẹ́ yìí gbogbo ìgbà tí ọpẹ́ yín bá ti ń tako oore tọ́lọ̀ ń ṣe fún yín ọlọ́run nígbà ó bímọ inú ẹ̀ dùn kó o bímọ ọkọ̀ ti kalẹ̀ wọ́n ní kílẹ̀ fọdí ṣe ẹlẹ́dúpẹ́ ọtí ọ̀tọ̀ oore tọ́lọ̀ ń ṣe fún ọ̀tọ̀ kò jọra wọn gbogbo ìgbà tí èèyàn bá ti ń fi ẹ̀ṣẹ̀ dúpẹ́ fọ́lọ́run ọlọ́run nígbà rọ̀pẹ́lẹ̀ ọpẹ́ a fi ahọ́n wa dúpẹ́ pẹ̀lú pé alhamdulillah á fi ọkàn dúpẹ́ ọ̀nà wo la fi máa ń fọkàn dúpẹ́ ó náà ni pé ká máa fi àlẹ̀ ìtìrọ́f ká gbà nínú ẹ̀mí wa pé oore yìí kì í ṣe mímọ̀ ṣe ni ẹlòmíì máa ṣe alhamdulillah ṣùgbọ́n gbà pé gbogbo tóun ní agbára òun yóò sì máa sọ alhamdulillah lẹ́nu ṣùgbọ́n nínú ẹ̀mí ẹ̀ ó gbà pé agbára òun lòun fi ní nǹkan tó ní kò dúpẹ́ o ó gbọ́dọ̀ máa fíìmù nínú ẹ̀mí rẹ̀ pé á ó kà wú ọlọ́run ló ṣàánú rẹ̀ kìí sọgbọ́n kìí ṣe mímọ̀ ṣe rẹ̀ àwọn tó gbọ́n jù ọ lọ́wà àwọn tó lóye jù ọ lọ́wà ó kà wú ọlọ́run ló sọ̀rọ̀ rẹ̀ bó ṣe ṣe bẹ́yàn bá ti ń fíìlì báyẹn nínú ẹ̀mí èèyàn ń dúpẹ́ mi ẹlẹ́ẹ̀kẹta bìlìjàwárì oríkèríkè ara wa èèyàn fi máa dúpẹ́ fọlọ̀ ọlọ́run fún ọ lójú ìdẹ̀ra ni o ìjẹ̀ra ni ojú àbí ọlọ́run bá gbójú jẹ́ mọ́lẹ̀ lára wa ọlọ́mọ́gbà lára wa o gbogbo wà tó bá ti ń lo ojú yẹn síbi tọ́lọ̀ nífẹ̀ẹ́ sí òǹdúpẹ́ ojú yẹn náà gbogbo wà tó bá ti ń lo ojú yẹn láti fi wo nǹkan tọ́lọ̀ ò fẹ́ òǹdúpẹ́ o ọwọ́ ẹnu etí ó bẹ̀rẹ̀ ó rùkú ó forí kalẹ̀ gbogbo oríkèríkè ara rẹ ló ń ṣẹ́ láti jẹ́ kíni o láti dúpẹ́ fọ́lọ̀ ọ̀gá ìdúpẹ́ fọ́lọ́hun ìrún jẹ́ kan bẹ̀ gbogbo ara rẹ ló ń tẹ̀ fọ́lọ́hun ló ń tẹ̀ fọ́lọ̀ ìdí nìyẹn tó fi jẹ́ pé gbogbo àwọn nǹkan wọ̀nyí òun ló pé sára ànábì Nuhu ọlọ́run wá ń pe gbogbo àwọn àrọ́mọdọ́mọ wọ̀nyí pé ẹ̀kọ́ sí àwọn baba ńlá baba yín in táwọn bàbá yín ṣe tàbí jẹ́ ní ọlọ́run ẹmójútó ẹyé lò orúkọ wọn in tí wọ́n ṣe ní kẹ́ẹ̀ṣe ọlọ́run bá fi sọ pé ànábì Nuhu tẹ́rí yẹn iná uka na abẹ́dá ṣàkúrọ̀ ọlọ́run ànábì Nuhu ó jẹ́ ẹrú tó mọ̀pẹ́ dúfọ́ lọ́hun àtèmí àtẹ̀yìn ọlọ́run kó ṣe wá lẹ́ni tó lè máa dúpẹ́ oore tọ́lọ̀wọ́ bá ṣe fún wa èyí tó ń hàn ọlọ́run jẹ́ ká lè dúpẹ́ èyí tó pamọ́ ọlọ́run já lè dúpẹ́ oore bí wá máa ń bẹ ìwọ tó lóore gan ó lè máa mọ̀ àwọn èèyàn tó súnmọ́ ni ó máa rí lára rẹ pé ah, ọlọ́run ṣoore fún lámarí tí wọn bá sọ gan ọkàn rẹ lè máa lọ síbẹ̀ abẹ́ ọlọ́run àtèyí tá a mọ̀ àtẹ̀yẹ́sẹ̀ fáwọn èèyàn ní wọ́n mọ́ lóore lára wa ọlọ́mọ́sẹ̀ gbọ́pẹ̀ wa lérí ẹ̀ rahmat iya arhamar rahimin insha Allah ta'ala ada tafsir wa do bi tó bá di ọ̀la àtùmọ̀ tẹ̀síwájú abẹ́ Allah subhanahu ta'ala ilé ìtì agbọ́lé ọlọ́dún kò ṣe láǹfààní àwọn èyí táà náà ọba ọ̀ṣà ẹ̀dí ń gba tàwọn kọjọ́ méjì báwọn àbúkọ rẹ̀ wọ́n bínú náà tó tún lè jẹ́bọ̀ náà wọ́n lè sọ̀rọ̀ kan nípa náà. Naam, naam. Okay. Sallallahu alaihi wasallam. Okay. Naam. Ah, àkọ́kọ́ ẹ rí pé mo ní àwọn ìgbàwọ́ ọ̀rọ̀ lórí ìrìn àjò yẹn mo ló pọ̀. Àwọn èyí tó jòdodo ń bẹ, àwọn èyí tó jẹ́ àfikún ó wà ń bẹ. Ìkàgán wà tó gbogbo àwọn èèyàn kí ànábì ẹnìkan jókòó kò kánà bí anábì wa ni àtàlélé wọn ni anábì ìwọ ló lọ bá o ìwọ ló lọ pì anábì ní kílò wọn àlùbáríkà gbogbo àwọn yẹ àwọn akíbi gbogbo ṣé gbogbo àwọn ìtàn tá a bá fẹ́ sọ ẹ jẹ́ ká jẹ́ kó jẹ́ ìtàn tó lálàáfíà gbogbo ìtẹ́ ń sọ yẹn náà èmi náà mọ̀ pé wà wọ́n mi ò sọ ni gbogbo nǹkan dábàá ti sọ táà ti ní rí ẹ̀rí láti fi báàkì ẹ̀ ó bẹ́ẹ̀ tàkámọ̀ mọ̀ sọ èyí tá ń sọ fún ayé mo sọ wà ní sọ̀rọ̀ Bukhari nínú hadith sọ̀rọ̀ Bukhari àti Muslim ọ̀rọ̀ mi náà tún wà ṣùgbọ́n ayé pé kò ní ìdíkà máa sọ gbòyẹn nítorí pé a lè fi ẹsẹ̀ rẹ̀ nílẹ̀ ó ti ọ̀rọ̀ àtàmọ́mátàmọ́ làwọn míì lòkọ́lọ̀ kó àmàlà ìmọ̀ ọmọ èrè ibi tó ti bẹ̀rẹ̀ nìyẹn tó olóòjẹ́ pé a gbọ́dọ̀ ṣọ́ra a mọ èrè ẹlòmíì tẹ́ bá dénú lé rẹ̀ àtàn fọ́tò ó lé píkṣọ rẹ̀ míì ó lè ga sókè yìí sílẹ̀ wọ́n lè láníyàn pé ó kàn fi síbẹ̀ ní tó bá yá ẹjẹ́ kí n fi nǹkan kan dá wa lójú bá ti wà yìí èmi àti ẹ ká ní àrí fọ́tò ànẹ́bì bó láti kọ́ bọ́tò lédó ẹ̀mọ́jà parọ́ tara wájẹ́ o ká ní ànábì ya fọ́tò ẹ́ èmi máa tèmi ibi tí ma lọ gbé sí bí eré bí eré èyí ó padà sọ fọ́tò èyí ó sọ́dọ̀ lọ àìní fọ́tò ànábì sálà àlọ́sálà à fọ́tò Jésù bó tẹ̀ jẹ́ pé mi ṣe Jésù gangan o ẹni tó áàkì Jesus of Nazareth òun ni wọ́n ya fọ́tò rẹ̀ o Jeffrey uh, hunter gbẹ̀nàgbè síbẹ̀síbẹ̀ náà ẹwọ́n táwọn èèyàn sọ́dà ẹwọ́n tó sọ́dà so yẹn túnmọ̀ sí wípé ẹbọ ibi tó ti bẹ̀rẹ̀ níbi àwòrán ni níbi ère ibi tó ti bẹ̀rẹ̀ ni ẹbọ wà mọ́ lórí wípé àforíkalẹ̀ fún òṣà nìkan àwọn ẹbọ ó kú sóríṣiríṣi ọ̀nà

yá jìbìrìlù yá mẹ́ká ìlú ẹbọ lè yẹn sí yẹn torí pé tó tọ́ sọ́lọ́run ló ń gbé fún ẹ̀dá ẹ̀dá ọlọ́run kọ́dà kí ẹ̀wà yá Muhammad rẹ̀ amúní rẹ̀ Muhammad kẹ́mi àà Muhammad kọ́ ló ń kẹ̀yàn ọlọ́run ni mà ń kẹ́ ara ẹbọ náà ni ká máa pe ẹlòmíì lẹ́yìn ọlọ́run ìmá pe ẹlòmíì lẹ́yìn ọlọ́run ẹlòmíì àlìjẹ̀nu ló àlùjọ̀nù ló máa ń pè ẹlẹ́mẹ̀lẹ̀ wà lóde káàfáà ní ọyá ẹjá sàdúrà fún ẹ̀tẹ́wọ́ ìwọ rò pé yọ mọ kàrọ́bà náà ti náà kankan ọmọ ọgbọ́n kìíní kàkàrà kìíní kàkàrà kìíní kàkàrà bísímìláì jàkìjákù aráhàmáyánì kàndú kìíní kàkàndú irú wo nìyẹn tó nìyẹn rọ̀rọ̀ ìdíwọ̀ náà ṣe àmì àmì kí ni túnmọ̀ bíi túnmọ̀ kandu àràmọ́nì kandu ìyẹn nìkan kandu kandu à ẹ̀yìn òye ṣe orúkọ ọlọ́run orúkọ ọlọ́run clear gbogbo alámà tó ká mọ̀ pé orúkọ nǹkan míì orúkọ pọ̀ tá a lè mọ̀ pé tá a fi lè ṣàdúrà ní máa pe orúkọ nǹkan míì lẹ́yìn ni àtàwọn nǹkan míì ní máa jẹ́jẹ́ nìkan máa jẹ́jẹ́ fún o kéèyàn sọ pé ah, tí nǹkan ìgbà tí mo fẹ́ ṣe tí mo bá rí ṣe mo jẹ́jẹ́ pé màá ṣe nǹkan báyìí fọ́lọ́ ọlọ́run nìkan ni lápòjúwe ń sìn ájì tó ń bọ̀ yìí ó wá ní lẹ́mìí pé ah mo ń rí owó yìí tùjọ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ìrẹ́ ọlọ́run tó bá lè ṣe ájì yìí ní rọrùn fún mi tèmi náà lọ mọ́kà tí mo dé ah màá pa odidi màálù kan màá fi dúpẹ́ fọ́lọ́ ẹ̀jẹ̀ tó ṣe yẹn ọlọ́run bá sàánú rẹ̀ ọba lọ mọ́ka ìgbò ti mọ́ka dé ìrìn ọlọ́run náà ti mọ̀ pé kò sówó ń ta ara ah, o ẹ̀jẹ̀un à ó múṣẹ́ o ọ̀ràn èèyàn ní o gbúdọ̀ múṣẹ́ o tó ti wà báyìí àmọ́ onítọ̀ bá di mọ́ka dé ó pa odidi adìyẹ kan sórí orórí ìyá rẹ̀ ah, ẹbọ nìyẹn o ìyá rẹ̀ lọ́sọ̀ ọlọ́mọ́ka lọ́sọ̀ ọbọ̀ tó gbogbo àwọn tá a bá dẹ̀ náà káàrò onú sí ń tágbára wá lè gbé o bọ́ bá lọ bá lọ mo dé máa yan nẹ́fìlà méjì ní ti tó agbára nẹ́fìlà méjì ìwọ́n o adìẹ ọlọ́pàá màálù tó bá ti lè fẹnu dá nǹkan ọ̀kan náà àwọn ọmọ ìyá wa kan ó kan òun gan ló sọ ó ní oyún tí ń bẹ̀ẹ́nù ìyàwó òun tó bá fi bí ọmọkùnrin lẹ́yìn ìgbà tó ń bá pa ẹran àgbò méjì òun ó sì pa màálù kan wọ́n wẹ́ ní ẹgbẹ́ nítorí òun mọ́ tó ń sọ nígbà ọlọ́wọ́ gbòdí tó fi dé ìbejì ìyàwó bí àwọn méjèèjì dọ́kùnrin màálù di mẹ́lẹ̀ jẹ́ máa

tó pẹ̀ níta bá fẹ́ jẹ́jẹ́ ẹ̀rọ̀nù ti dáadáa ìyí tó bá ti lè lágbára òníkọ́ ọmọ ẹ̀jẹ́ lẹ́jẹ́ torí pé ẹ̀jẹ́ yẹn ọ̀sán o bó san bó déwájú ọlọ́run gbèsè ni o tó bàbá dẹ̀ fẹ́ jẹ́jẹ́ náà ọlọ́run nìkan oníká jẹ́jẹ́ fún lára ìjọsìn fọlọ́run abẹ́lọ́run wa subhanahu wa ta'ala ìtagbọ́ ọlọ́run jẹ́ ṣe wa láǹfààní wa sallallahu wa sallama ala nabiyyina muhammad وعلى آله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أصدق وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته